Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ tó bá wọlé ẹ̀kọ́ mu filẹ̀ oríire ní ma mú bọ ẹja bẹ́ẹ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ́ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé mo filẹ̀ ó ń kú for schools ní ẹja máa lo ẹmọ bojú wẹ̀yìn bámo kẹ́kọ̀ọ́ láti ìpele pinọ́ọ̀sì dsf fla kẹ́kọ̀ọ́ sí wà kọ́gbó yèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn sound qualitative Islamic and Western education competency in Arabic language training for hand memorization experience and competent teachers sound Islamic training well equipped science excellent laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of computer application care, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdí òbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá Road, Street, Ìfẹ́d Àlàáfíà Bread Bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma'idhin al-haqq faman thaqulat mawazinuhu fa ulai أولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yé ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní Muslim Masala Road Ajibola Street nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run gbogbo àwọn tó kún ṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn míì tí òfin ẹ̀ lọ́mọ iléèwé wa táwọn náà dá sí ọlọ́run ọlọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ wa o kó já jọ parí ọ̀rọ̀ wa sínú àlìjánná fèrèdáùsì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa láti muflihun nursery and primary school tí yóò ti máa ka quran fún wa rojan balogun bismillah. bismillahi rahmani rahim. Allah ta'ala al-insanu inun min al-jahl حين من إنا خلقنا الإنسان من نطفة عمشاج نبتليه فجعلناه سميعا بصيرا Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ náà má jẹ́ kán gbàgbé màláìláì o àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a tún pe ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa náà kó fún wa ní àyọkà láti inú Hadith Maryam Rashid Hashim قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him, said, "Action are rewarded but by intention. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, Intention is a must for every action. 2. We should purify, we should purify our intention for Allah alone. The place of intention is our heart and not to, and not to be uttered verbally. Ọlọ́mọ jẹ́ àwọn ọmọ ọ̀gbàgbé mọ kó ṣe wọn lọ́mọ tí yóò wúlò àti gbogbo àwọn ọmọ wa. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, eléyìí ni apá kẹta apá sírì, ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tá à ń bá lọ. Ó jẹ́ kó lè gbà wá fún ẹ́písòdù méje pẹ̀lú bá a ṣe ń bá lọ yìí. Ọlọ́run kó jẹ́ kí á rí pa rẹ̀ láwùjọ àgbáńlá ayé ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ lọ nípa alibaitul muslim watahadiyatul maasiro muslim home and contemporary challenges ilé mùsùlùmí àti àwọn ìpèníjà àsìkò yìí òun ni àkọlé tá à ń fi sọ̀rọ̀ lọ àwa ń ṣàlàyé lọ àwọn nǹkan wo nílé mùsùlùmí máa dúró lé lórí àwọn ìròyìn wo ló yẹ kó wà lára lé mùsùlùmí òdodo ìdí tá a dé ni pé lé mùsùlùmí òdodo ṣe ìmọ̀ kọ́ni nípa al-akhlaqul islamiyya alhamida àwọn ìwà ìsìláàmù tó jẹ́wọ́ àpọ́nlé ìwà abẹ́yìn a máa kọ́ àwọn ọmọ wa o a sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí a kọ́ àwọn ọmọ wa ní ìwà alhaya kan akọwọn asọgburu àsọ́búrù kọjá tí wọ́n máa ṣe sùúrù tí wọ́n máa kájú pa wọn tàhámúlù làázà béèyàn ṣe máa ń gbé sùtà a máa pààyàn téèyàn ó mú mọ́ra ìyá a jẹ èèyàn téèyàn ó mú mọ́ra nídìí ìmọ̀ ìgbéraga àkọ́ wọn alkaram kéèyàn lawọ́ kéèyàn ọmọ ya ahun àkọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ fúgbùlì masakin kéèyàn onífẹ́ àwọn olòṣì kọ́mọ rẹ ọmọ jẹ́ pé fámìlì ìtìyín lówó lọ tó bá ti rọmọ tí bàbá rẹ ti ya àbí sọ́ọ̀tì ẹ̀ ló ti ẹ̀ ti ya létí dọ́ọ̀bà máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ dọ́ọ̀bà máa fi wọ́n rẹ́rìn-ín ẹ̀kọ́ ọmọ yín èèyàn máa ń nífẹ̀ẹ́ àwọn olòṣì òun ni ẹ kọ́ àwọn ọmọ yín sẹ̀ alùpàná kájẹ́ tí wọ́n ní self contentment ìwà kéèyàn ò ní tẹ́lọ́rùn gbogbo kéèyàn ń fẹ́ láyé kò lè rí ìwọ̀nba tọ́lọ̀ ń bá ṣe ìwọ̀nba tóbi rẹ bá fún ọ ní tẹ́lọ́rùn mọ́tòrí ẹ̀yà ọmọ tí ọmọ jalè mọ́tòrí ẹ̀yà ọmọ tí ọmọ ṣàfẹ́wó mọ́tòrí ẹ̀yà ọmọ tí ọmọ wùwà bú tí ọmọ wa fọ́ owó àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì ẹ kọ́ àwọn ọmọ yín èèyàn máa ń nìtẹ̀ lọ́rùn ẹ kọ́ àwọn ọmọ yín lórí àlẹ́ ìfà kéèyàn ó lè kóre èèyàn ń jánu ọmọ ọkùnrin kí è níyàwó kò kankan ọmọ obìnrin tí è wọlé ọkọ yóò wọlé ọkọ lódìdí ikọ́ wa ń bà wá lásìkò yìí nígbà bá débi àwọn nínú àṣà ọmọ obìnrin Yorùbá máa ń ọkọ lódìdí ọmọ ni tá ẹ wá ń ni káwọn ọmọ obìnrin kan máa sí rí káwọn ọmọ obìnrin kan agbésùgà nìyí ẹ̀yìn fi agbásàgà gbogbo àsáré lẹ Yorùbá táwọn ọmọ yín ti ń rìn òhò àwọn ọmọ yín ti ń fi báyà lẹ̀ àwọn ọmọ yín tí wọ́n sọ bọ́ǹfò síwọ̀ ọmọlúàbí nù Yorùbá òkì múra ní òhò Yorùbá máa ń wọṣọ tó mú ọmọlúàbí dání ni àwa ti mọ̀ pé àfàkẹ́ ń gbé ga èṣù lẹ̀ ń gbé ga bẹ́ẹ̀ bá jágbà ṣàgá ni àwọn tí Islam píìkì tá a bá níwọ̀ ọmọlúàbí ńlẹ̀ Yorùbá òun lẹ́ẹ̀mọ̀ gbéga ẹ̀yin òbí mùsùlùmí ẹ tírèèni àwọn ọmọ yín lórí kán máa gbé ìwọ ọmọlúàbí òun ni kán máa gbé lárugẹ ìkọ́mù bọ́ì kán máa fà àlejò lé bákan náà al-ihsan ìlàlìjà ká máa ṣe dáadáa fáládùúgbò ọmọ yín ò ní máa kanra ẹ̀sìn lé níbọ̀ yín níbi ìsáná yọ kẹ̀sì sáná ọmọ yọ ọmọ kara ẹsẹ̀ yìí òróró rà sáná ni a jẹ́ pé ẹ̀ tírénì nǹkan dáadáa sọmọ yín láàánì yẹn ọmọ yín ò ṣe dáadáa sáládùúgbò gbogbo orú àwọn ìwà dáadáa yìí òun ni Islam òun ni ó píríṣì o ọlọ́run jẹ́ asorí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbìn kìámà àfààní alibaitul muslim ara nǹkan tí ó mọ̀ wà ń bẹ̀ òun náà ní kí o alẹ́ ìbáàdà àsọ̀híhà ẹ kọ́ àwọn ọmọ yín ní ìjọsìn tó lálàáfíà ìjọsìn tó dápé ọ̀gá àjọsìn tẹ́ kọ̀ọ̀kan ọmọ yín ni àsọ̀lá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí ó kírun wákàtí márùn lójúmọ́ ṣébi tí bàbá ò ti kírun déédéé kírun ìyá gan náà tí ò pé márùn ẹ wá nílé yín fẹ́ jẹ́lé mùsùlùmí ṣùgbọ́n nígbà táwẹ̀ dé báyìí a gbọ́ pé wọ́n ní ìròyìn ti ń pé wákàtí márùn báyìí congratulations ẹ ti sórí ire báwọn o tí rọmọdún bá ti lọ tá ẹ jọ àtẹ̀yìn àti gbogbo fámìlì yín ẹ má sì rúnlẹ̀ ara àjọsìn tẹ́ káwọn ọmọ yín nu asọ́ọ̀m a máa kọ́ ọmọ ni kí wọ́n máa gbàwẹ̀ kódà àwọn ọmọ yín kẹ̀kẹ́ lẹ́ẹ̀fì máa kọ́ wọn ọmọ tó bẹ̀rẹ̀ lè màtúọ̀ fọmọ yẹn di wípé ó bàlágà kọ̀wà máa gbàwẹ̀ pàápàá àwọn ọmọ wa obe bọ́lọ̀ ń ṣe bá wọn àwọn tètè máa ń di ẹni obe ní tender age ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìró tí ẹ̀bà wa kọ́ wọn lórí ìjọsìn tó lálàáfíà tó máa gbà àwẹ̀ mélòó nu ọmọ lọ́jà sí wípé yóò sì máa jọ̀sánú àwẹ̀ Ramadan ẹ̀yin òbí tẹ́ ẹ fẹ́ẹ̀nì irú ọmọ yìí á ah, ilé yín èèmọ̀ àṣẹlẹ̀ mùsùlùmí gidi o ẹlẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run ẹ rẹ àwọn ọmọ lórí àwẹ̀ àǹfààní kódà ẹ mọ̀jẹ̀ ọjà àwẹ̀ ọ̀ràn yẹn nìkan ẹ jẹ́ wọn máa gbàwẹ̀ Monday Thursday lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ wọn máa gbàwẹ̀ nù sàbáàn ẹ jẹ́ wọ́n gbàwẹ̀ mẹ́fà nínú oṣù shawal ẹ jẹ́ wọ́n gbàwẹ̀ níjọ́ àràfà ẹ jẹ́ wọ́n gbàwẹ̀ táṣù àti àṣùbá àwẹ̀ tá a máa ń gbà ní ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá oṣù muharram ẹ tírèèni fámìlì yín lórí àwẹ̀ ọ̀ranyàn àti àwọn àwẹ̀ àṣebọrẹ ìyẹn ni ó jẹ́ káàwẹ̀ ọmọ wọn lára gbogbo ibi tó bá wà ọmọ yín lọ tẹ́sàrí institution ọmọ yín lọ fẹ́ wá ẹ̀sìn ọmọ yín lọ kàwé lókè òkun òde ya ọ̀tá ọlọ́run òtò òde ẹ tírẹ̀nì àwọn ọmọ yín sẹ̀ lórí kíni o àsọdákọ̀ ara àjọsìn òun ni ká máa ṣe ìtọrẹ àánú ẹ tírẹ̀nì àwọn ọmọ yín lórí rẹ̀ alhamdulilayi maruf wà náà yọ anílù munkar ẹ tírẹ̀nì àwọn ọmọ yín lórí kíni ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ ọkọ̀ aburú ara àwọn àjọsìn ni ẹ tírẹ̀nì àwọn ọmọ yín lórí tìláwàtúlù Qur'an lórí kọ́mọ tìlàwọ́ àfààní ní gbogbo ìgbà ọ̀yà alẹ́sẹ̀ ti kamúlùkù ọ̀yà ọlọ́gbẹ́ kùránì ìbòde kamúlùkù ìjọ jímọ̀ fẹ́ẹ̀sì kakáfì ọ̀yà ẹgbẹ́ kùránì ìbòde lónìí mo ti ka jísù kan nínú kùránì ẹ gbogbo eléyìí ni ẹ fi tírẹ́ǹdì àwọn ọmọ kódà àlàbíkárù wàlàdìíyà àlùmàṣúrọ̀ àwọn gbólóhùn rántí ọlọ́run tí wọ́n kọ́ wa ẹ fò tírẹ́ǹdì àwọn ọmọ yín lórí rẹ̀ nílé yín ó ṣe jẹ́lé mùsùlùmí o wọ́n láwọn àfikáàrù tán ní àmọ́ ṣe láàárọ̀ àwùjọ bíi kálí mọ́tì láàyè tá mẹ́ ìṣàrò ìmọ̀ ẹ̀kọ́lá bífin láàyè lẹ́bí láyà burú gbogbo àwọn nǹkan yìí òun ní kíni o òun lẹ́gbìyànjú tẹ́ẹ̀fì tírẹ́ẹ̀nì àwọn ọmọ yín afẹ́wọṣọ afẹ́jẹun afẹ́bóde ńlé afẹ́ gbogbo àwọn àfikáàrù tó fẹ́ ká máa ṣe yìí lóríṣiríṣi ọgbọ́dọ̀ fi tírẹ́ẹ̀nì àwọn ọmọ yín táwọn bá ti lé ń ṣe léyìí níjọ́ táwọn ọmọ wa bá níṣòro kèé ṣe lé babaláwo wọn mọ̀ ọ́ lọ ìjọ́ tó bá níṣòro kèé ṣe lé yẹ̀ ń wò òun ni wọ́n mọ̀ ọ́ lọ ẹ ti jẹ́ wọ́n mọ̀ ká kùránì ẹ ti jẹ́ wọ́n mọ̀ ṣàkárò àárọ̀ wọ́n ń ṣe tìrọ̀lẹ́ wọ́n mọ̀ ìsáwọn ó ṣe orí bá ń fọ́ wọn wọ́n wọ̀ èsì wọn ó ṣe inú bá ń dùn wọn gbogbo orú àwọn ìjọsìn yìí a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mùrú àwòládà kọ́ mọ́ sọ̀ látàlí fàbọ̀yìn ẹ àwọn ọmọ yín láṣẹ kan máa kírun tọ́ba dọmọ ọdún méje wàdìrìbù màálẹ́ àlẹ́ àṣírí tọ́ba dọmọ ọdún mẹ́wàá tí wọn máa kírun fọ́ra wọn ẹ máa fún wọn lẹ́gba ìyẹn là ń pè ní dọ́rùbù pàdí nínà tá a fi ń tọmọ lẹ́kọ̀ọ́ tá a fi ń so ọmọ lọ́hùn kìí ṣe nínà tọmọ ọkàn lápá nǹkan dọ́rùbù pàdí ìbù ni nínà tá a ń kọmọ lẹ́kọ̀ọ́ gbogbo orúwà dáadáa ìlọ́nbẹ́nu àṣà Yorùbá gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ti gbógun ti báyìí ní ìsìn kọ́lọ̀ wọn àlejò ọlá ló tún wa ṣe a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ìjọsìn eléyìí tó mú iná dé oko kọ́lọ̀ wọn àlejò ọlá tó lànà wa nínú àdìsí àfàwà àbúrò ọlọ́ọ̀bá mi nínú àfàwà àbúrò rà ọlọ́run sí àtàlà sọ wípé látẹ́jẹ́ àlúgbù yìí takún kùbú rọ̀ fàyínà lùbáìtà lẹ́bì fúkúrọ́wù fi ìṣúrọ́tù lùbákọ́rá láyé dúkúlù ṣàìkọ́ alẹ́bí láyé mùsùlùmí ẹ mọ̀sọ̀ lè yí di sàárè o sàárè láì máa ka Kùránì táì máa tọrọ nǹkan bẹ̀ tó bá rí bẹ̀ ilé sábà ti ń ka bákọ́rà èso ní wọbẹ̀ ẹ máa ka bákọ́rà nù lé yín eléyìí làwọn nǹkan tí wọ́n máa lọ nínú ilé mùsùlùmí á pàdé ní apá kẹrin ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo ń tà ń sọ yìí àbẹ̀lẹ̀ ọkọ̀ mọ̀sẹ̀ ní alẹ́jọ́ ọ̀bú fáwọn tà ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ o ilé ẹ̀kọ́ mufin football schools wọ́n ní ká kéde fún gbogbo ayé annual Ramadan lecture eléyìí tí ilé ẹ̀kọ́ yìí máa ń ṣe yóò wáyé ní Saturday twenty eight February twenty twenty six níbi tí àwọn dókítà wa Yunus Bọ́lágadé Karashi wọ́n jẹ́ prófóòsì Imam Maliki College ìgbìlẹ̀ nílùú kàtẹ́wáńbì tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ lórí àkọlé nurturing righteous children in today's world Muslim parents on call láago mẹ́wàá àárọ̀ nílé ìwé àtọ́wà ní Ajibola Street muslim masala road ẹ fẹ́ máa pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtù máa pàdé reynes islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.